إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له

dị ịnị kalenda anyị dọbe ekwe papa ịnị zolkọda ayọrọmọna ikontu mori sallallahu alaihi wasallam ọ mi hijira ahụrụ maka na medina dọsere hụ iwe ihe na ike anyị ewuraghị ịnụ hụ ọhụghị nta era 2015 ịnụ wani shabe na be umdatul ahkam da ike babu ne nan ono bi babu ana ke a kare inire itikaf da ke hadisa direma ana ke abdul gani al-maqdisi rahimahullah alai o je lo ono bi hadisa na ke ya nasu ina jin umuri osin hadisa na ke o bai da ono bi hadisa na ke an safiyata bint huyai ado hun bi safiya be anabazi huyai radiyallahu anha muhammad subhanahu wa ta'ala ohina ire قال توقع كان رسول الله صلى الله عليه وسلم معتكفا في المسجد أو بكا أنتم من صلى الله عليه وسلم أم اعتكاف يعني لي جويسنا اعتكاف إن كلاس نايكا أو ياتوا نايكا أو نا أم اعتكاف إن ملسي فأتيته أزوره ليلا أم المؤمنين صفية بنت وياي أكادون نيتوان أينه إنراه فحدثته دون ليوكا ثم قمت لأنقلب أو إلى منو دون كويتا ويبا لمن فقام معي أنتم موري صلى الله عليه وسلم دون كويتا للمي ليقلباني أقوي أويس مناتو يعني أويس أسامنيني oyi barema ana ikona barema wakana maskanuha fi beti usama bin zain oke ahoyan yani ilihyo na ika orainan ona wilihi usama ana wazi zain famarro rajulani min al ansar anyu jonaru eba ana ika opalahu inni ena ika elai medina falamma raya rasulullah sallallahu alaihi wasallam ena iba inu mona ika enere ka onto mori sallallahu alaihi wasallam ọba rụsị ọshọda aba atọ ịnara hụ asọrọ a filmashi yani ẹlẹ́yìnbá déhe inúsànà ìkáyì ẹ̀yà adé fakọ́lá sọlọ́lọ́ alẹ́sọ́lá wọ́n tó mórí omúrí omi wọ́n rẹ̀ mọ́ yá yọ lọ́kì alárìsìlékúmá yani tanwaru sáwùnì ìnáhà sọfíyàtún bínta huyẹ́ àní ọ̀nyẹ́nà onúwèrè nàn ọ̀nà bí sọfíyà anáwòlé huyẹ́ fakọ́lá ẹ̀lẹ́yìnbá dákà subhanallah yá rasulallah oni nobo mori e wonto mori sallallahu alaihi wasallam yani o mani ka ene mani ka agobe ka ene nyangwa woro tulo to mori sallallahu alaihi wasallam fa qala laka inna shaytana awri eh, min ibn adam majra dam shaytan bene zursa inni ene nguja nabi adam anya meru sawa wa inni hibtu an yagzifa fi qulubikuma sharran mee ihe nwa ka e shetani ba ne nwuna ya ni odibi ka were di ni aw qala shay'an abi karo ka aka isanya e ni shetani nya nkure inu hunai e. wa fi riwaya in riwaya sa ana ke imam muslim ma dawe okay annaha ja'at tazurru fi itikafi fil masjid fil asr a safiya obe oyibe honto mori sallallahu alaihi wasallam ini itikaf ana ka meni malasi ini او ادرما يعني في في الاسر الاواخر من رمضان من رمضان هون رمضان فتحدثت عنده ساعة يعني صفية دون رنتو موري صلى الله عليه وسلم ديكورك انايكا او نيني اونيا ثم قام تنقلب ababere mɔnɔ dɔkɔɛtɛ ɔyɛ bare ma ni ini hɛnɛ ikɔ ahorɛ bɛ fɛ kɔma nabiyu sɔɔla alayisalam annabi umuri o min wala dare mo ha do ko eted ma ha le le ya kalebu ha o isha na to agobe o ibe anaika o be he hatta iza balagat bab al masjid por ejona nanguni inozu maslaze inda babi ummi salama ednehi onyi ummu salama summa zakarahu bima na'am awre mono don imam muslim don re mo itamae asman ke ome be ini riwaya no nanu anawe hadith ajira ma anaika o ba fi hadha al bab daika arrawi al hadith anaika o di hadith nanu be anawe safiya bint huyay um al mu'minin anawe safiya bint huyay ana wazi huyay oni oko mo radiyallahu anha o mori hina ila sabaha rasulullah sallallahu alaihi wasallam ontu mori ava sa hadith safiya as ọ̀rọ̀nà a àádáhúródìrẹ́kọ́ àmà hoibar ẹni àmẹ́kùrẹ́kọ́ ìrànà ìkà ẹ̀ àzẹ́kùrẹ́kọ́ hoibar fèṣẹ́hàrì ramadan ẹnuhọ́ ramadan sannatu sab'a min alhijra anato ilahi e mba ọ̀rẹ́ mọ́nà ìkọ́ tó mọ́rí sọ́ọ́lá alẹ́sálám ọ̀mì hijira yẹni ọ̀yìn ní ọ̀rọ̀nà ìkà àádá amẹ́ni ní gọ́zùwàtò hoibar kọtala abuha ma abani kureza adi sofi a ilera awọ amẹkọ gọdwọtụ banu kureza summa kọtala zọju ha fi gọdwọtụ haibar ọwere m nọ dawọ bani amẹkụrẹkụ haibar wa asbahat mabjo atan dọla abara kaye iha ine han anji ya wa tazawwajaha nabi sallallahu alaihi wasallam annabi sallallahu alaihi wasallam donyon yani ani mɛwɔ amɛwɔ za ozure dan ne bi sumu ha watazawwaja ha dan ne bi hura wɔ hunɔri ɔba wele mɔ ala etuku ha sɔdaki dan ne bi sɔɔlɔ alayisalam ɔye hura wɔ anayi ka ɔ hura wɔ hunɔri dayi ika ɔnɔ bi sadaki anayi ka ɔntumori sɔɔlɔ yani أن رجاء أن يثبتها وأن تطمئن في حياتها النبي صلى الله عليه وسلم بنسكو نسيه يبت دور سيانتايا إنهان ولما تزوجها كان يؤنسها النبي صلى الله عليه وسلم أمران دان نبهلا يعطفل أقوي أنريا أقولك وكان يحرص على جبر نفسها وقلبها يعني النبي صلى الله عليه وسلم أن يلوك أن تنيو أهانيك

وقد جاءته وهو متكف يعني وبتو النبي اسمع كلمه لين حديث نان ده كبا النبي امتي كابن وتحدثت معه دون الى النبي دسنا سبان لانها غريبه اغوك صفيه بن هويه ازغاب ليس لها في المدينه اون يوتي مدينه ولد اوزي wala walidun onyi onyon radati medina wala ahun onyi onyara wala qarib elenyi anda ana ko gura fahiya wahidatun fi hadhihi albilad on nyaro be ne qur'anani fali ajli dhalik agwasanan ansaha wa aqarraha ala ziyarati dure ka nabi sallallahu alaihi wasallam o hora se no se bere do tan wa yani da do agobe oisha inete don na bo ko be onon me ni tikaben onon dure ke daru wanye dek onomeka ọzọ mọ̀ítọ́ máa ní omori àyíká ị nọ ànábọ̀ ẹ̀ẹ́nẹ́ni òǹtò mórí sọ́ọ́lọ́ omori òǹtò mórí mẹ́yìn náà ètìká ọ̀dọ̀rin na mórí ọ̀sán ọ̀sẹ̀bẹ̀ àgókè àbẹ́sàn ànábọ̀ ẹ̀ẹ́ni ẹ̀ẹ́nẹ́nyándátì Medina, àndẹ́ẹ̀ni wọn náà mẹ́dínà náà káyẹ̀ mọ́rọ̀ọ̀rọ̀ àndẹ́rẹ̀yìn dak ehara osono bi sababi onon to mori sala alaihi wasallam ono sina wa kon me ni tika owe hondo ri akare ono me ka ore kwete agobe oisho na to owele mono ono ri ora akare de eh, sofia dora kwete kona na doka seme agokiri hen banai ni ehe himalasi izi usama min zaid izi lihen ko ko ya ina ji asman ka imere fi hadha al hadith mubarak dake fakama oy kwete non to mori sallallahu alaihi wasallam ono kwete li anisuha illa an tahruj min al masjid oy sio na to don yo kureka boro do nguno boro do on to mori sallallahu alaihi wasallam doto ibn abdul bar ibn abdul bar anami wana hitamhid ako fadilatun yani o ma kare safiya doko do yana ko nyu ban akilatun do boro na ikere fana halimatun do boro na ikaye oni oisha ngudon rawat annabi sallallahu alaihi wasallam asharatu hadith o do hadis ban nabi be hadith yawo وراء النبي صلى الله عليه وسلم بوجهها أثر حضرة قريبة من عنقها النبي صلى الله عليه وسلم anaika anyo me kono belele lole ke awoni sanada aceletina oban ogoroban fasalaha do hosin fakala doki ra'aytu e fil manami mele nura qamarun yani ohwe akbala min yathrib anaika o manu holati yathrib hata hatta waqa fi hijri furu ohono do mani wa tete ina ushamin فذكرت ذلك لزوجها Eh, kinana dɔnni mɔɔ tama yɛrɛ yɛ nɔni yaba nana ye kinana fakɔlɔki atuhibina antakuni tata hadal malik alebi yati min almedina wee bɛ na abuba ka ye wee sɛ ka ye waaye ɔnda oyi nana na ye ka ye a ah, hori medina bɛ wa dɔrɔba wajihi hafi dɔrɔba ɔnɔ mɛdi ɔyi dɔmani nyamisa mɛ awɔ kaayɔ dɔn nyamisa ana bɛ apa ana ye ka weeran dɔki aruhɛ ni ɛɛsi nɔsibɛ ɛni ɔyisɛ yan tɛtɛ ana ikaw ni lɛɛhi ale ni ɔka kɔɔsɛ tɛtɛ sanatu hamsi nafi hilafati muawiya ana tɔ ira ɛɛ ɛbɛrɛ o yanni fifty years ati hijilen tun mori sɔɔlɔ alayisalam inu hilafi muawiya wakila sanatu sita wasalasin dala ni ka ira ana ika ɔtɔ ohurɛ o tori hinan fi hilafati ale ɛni hilafi ale. وضعفه النووي أما إلى الإمام النووي رحمه الله عليه أو تديفا وكيل 52 عليك ب 52 years after هجرة محمد صلى الله عليه وسلم وكيل سنة 20 ذلك 20 years after وكيل سنة 21 ذلك 21 years after هجرة محمد صلى الله عليه وسلم ودفن بالباكية رضي الله عنها دينيتي باكية أو غنيانا إكا إنكم مرينا نمريو إنا إليو وصنع بالله الراوي الحديث anaika ini onyoko mori oinanu yelele ini sanaika ya osereche ini harisanan onobe oize anaze onaika amitika konya ngusi nosewe asman kimere ina kani onto mori sallallahu alaihi wasallam onere sofia bint huyay sofia anabozi huyay ini oine hei onu ne hei onto mori sallallahu alaihi wasallam omen malazim ana ndera ile ni hadisa nan ke onto mori sallallahu alaihi wasallam o mera ajina to ehun malase wa masha ma'aha qalilan ra'ahu rajulan don to mori sallallahu alaihi wasallam do ruze che do lo yono ro e ba ina ni ansorin yani je ne iwono ni re de inu sayizen fa hafa an yazunna zannan sayyi'an yani don to mori sallallahu alaihi wasallam de hen wa waka eben asebe ne rore odibe fayakula den ayo kakaye hadha an-nabiy sallallahu alaihi wasallam yamshi ma imra'atin fi hadha al-layla wa fi zulmati al-layl ka anibi hen wa wa kasene roka anibi onono anibi ayen onno ronye na arusa eniraho daika ini tohozi ele ba ya ben فيوسوس لهما دون مكاي شيطان فيوسوس لهما شيطان بأنها امرأة أجنبية دون مكي شيطان كوه وايكا آية نبوسان نبيان anibiyan man so wa wato yani jon jon ni bi man na ko ta oni tika don na to han onye no ro ga yon fa yaqra'an fil halak do me ka en e no halaka fa inda zalik azala zalik inu mo no wa so ya anibi sallallahu alaihi ele ono donyi na ahura waye doka awa kai innaha safiyatu bintu huyay yani onye no nuwera ono bi safiya anabozi huyay yani laysat ajnabiyya e onye na ologa fala tazunnu annani amshi ma imratu ajnabiyya asushairo ni kai onye na ologa emri arusen fa barahum bizalik hatta la yazunnu biha zanna bi zanna sayyi'an annabi sallallahu alaihi wasallam do mani agụba na mekai en nyaro dibi dọbara maka awa e, ije ka ake subhanallah dan nebi ka e, ebe na ya yan problem do se nugbe wa ka shaitan ba na arusa ine nweja nebi adam asụma nkume ya ka kanya arusa ine nwai yani arusa ina aka ni wiyara onri anya ya da yani darusa ini ya yani ozi ananya ba atura wa annahu yasha dan nebi sallallahu alaihi wasallam dị yanwa ka asi shaitan na ọkụrụ kure hiwaye enelule ono do na bisababi anai kai isanai alaka otuwa eh. dɔki tire so abudu wala kulli hal fayajuzu lil mutakif aadaya na ike amiti ka an yuhaddis man yazuruhu ka on riyo sino sibe ona ike wehe walakin yakuna hadithan qalilan oke oy kale ono ono wa so in sino sibe ono wa sino sibe je ha kiri cheyon asa ka abuma wura kwa to kure kana wura na kai ummono no wala jo kai ibada wasimen doke fi hadi ma huwa mubah yani wala ba kale insana kai aze koro ka shari'an bi gairi jidal da sai ka hankata amen وبغير كلام في الأوراق أسا كلا إذا كهوا هو لا كان أو دا كلا إلى ماذا كان ولا كلام على أعراض أسا كلا إذا كاي يعني أو ذا تدي discussing ولا كلام في الدنيا أسا كلا إذا كاي إلى هنون ولا في أهلها أبنهنان ولا في منافسة أهلها فيها agbe azini hinan e ma me na yeje asa kini tika ilo we apeto wada ilo we apeto eh tijani babani da governor abe nwure no na ikina no ni tika bo ya lokwa

isaida kele nuwa kan onya ifane wa imma su'alu an hajati malhatun abika uzuhusile yana ikai e, ele non oboro tura bala ikai oyani e, ye aw nahwu dhalik aisana ika ebele sonon fa mislu hadha yajuzu lil mutakif an yatakallamu bihi okay enwuri mire onon ada ke ona ika o initikaf onyangu kenwure onon enyomeka ama asaike etope onon ana wike asidite da pa inu mawon doke oika ana kake wa kana maskanu fi baiti usama bin zaid yani oira ana ike ora inu mawa in bait a in li usama bin zaid ay daru allati sarat ba'da zalika li usama bin zaid yani no bili hena ka o wana bali li usama na zaid li anna usama izaka lam yakun lahu daru mustaqillatun aw kusama inu mawa o in li hena ka o mani je wan bi haythu taskunu fihi safiya oni safiya ainan wa kana buyuti azwaji nabi hiwali abwabil mazi ile yesa nemi bana mani jisikara ozima lasi wa bihadha ila sanan yatabayana sihatu tarjuma ono hure ito he oika ono oni ani hadisa non kake poro don tun mori sallallahu alaihi wasallam doru sabanguni inozi malasi yani hata idha balagat bab al masjid inda bab ummu salama poro wanguno ozi malasi inozi ilehi ummu salama radiyallahu anha yani don tun mori sallallahu alaihi dire rere ini hadis nan ke anto mori sallallahu alaihi wasallam agobe ayamba anaika onyi al ummonon dure ke ejeman le le ahe ya nonto mori sallallahu alaihi wasallam dohi wawen yani agobe asen ni rere dibi agobe ko ikoro e oni shetan senyanwu me ni ra inara ụmụ ebidiri ya nọ eyara ya nyizọ ya nịga ama jụwara ana ya ate lukwe iroka ma benwu ee anibi n'ọnụmanụ ya nsa mmedo manụ ya do ma ahụ enwa ke anibi sọọla ọla salam ọsẹ mọgọwọ n'ọyọwa jọmeke ọmeke asen mutaakidan fi hakil ulama ni faidi hadithan ọsọnụ ọrụ asị ọnyụ kata ịnịrị ya rụhụ a waman yaktadi bihi atena ika ẹ asa asị arụhụ a fala yajuzu lahum ezezewa an yaf'alu fi'lan yujibu su'izan ezeze kenne mere anaika e ọwa kuwa hino jireka yanu wa baruwa wa mere jewire o manuhure to he so asumere ya naika owa meki student ahụ ayako inojere ka were oke ele ọnọrọ man e ebe anọ mee ọnọ ndureke arụhụ alusunna ele ni ele ana ana an evidence ni le sho ana ka ana against ni o ile o jiri sunna de mare ka ne na bara turozin ene ana ndure ke neba mere ana ba ko da ha shubha wewe ra lu sunna ka ale ogade nawe ija ho si do qur'an ona kan be go da ibani student ne ro ka we ro ke ogade da dare alo alu sunna mane ana ne ibnu daqiqul aid rahimahullah alay dake arwa atana ke ya sa ti the full step of our when ewo ken mere ana ba me ka odanyi su izon bihim wa in kana lahum ok ana bi anyi wa fi muhlason yani sana ka e anyoli ana ka enyangu twanwene ka ese twanwene hunan li anna zalika sababu ila ibtali intifa bi ilmihim ago ka yawo na dai ka enyi le ya me lure karuwa o mere enyi awai masirino awo kuma we ka ka nya anyi sasu me yo asu ka boy dotron anam dɔke ọba meka ye ayefane na ya na se ho ne ɔyɛ ne dɔɔ meka so da ko sua because of ka esinyi nyuma ajaro hɔ ayɛrɛ ka esi nyuma yɛrɛ arɔ hɔ ayɛ bɛ ewuro kele dɔke ɔne agobele ɛnɔn epa ina rɔ hɔ akaka ye yamba gele hakim anyo bayin lil mahkum alayhi wajhu al hukm idha kana hafiyan nafiya lil tuhma oke aworo na kai o mokare as a judge kawamo kare dure kae ezanu mo kare anyi anya meme aisha ire uka o kare no man anyi asubu anaika o ina o anyi melara aka yani anyi e wona be judge kae wa wale ma he odo me ha he kae yani o kare man seven evidence onu base yawe o wo na wo keneka oho o ko no ye okay osono ndora o min hunna hata an man yatazahara bin mazahiri so okay e la sono non ora hure to he ona ka e pretend yani oi hure to he da modibi e huna no da kawani mujahid do ko eh do ku yepo ni le lele do kure wao ele wao do de tas arucha do da gedu kubeska le mo re ku ajau jau lele oke ira son non ma ibnu da ed oko hure to e kai e ka ozo pretend ọdụ a ku hida de betu ku music wa ore ya yatazir de yasi meskus kai bi ya ala ka wona se zame wani o onye ngu ya anso nyangu mainan oyego odo la ya ọrụ onye na-ere ihe ehi onye na ọma nwetu oke ndị ọrịa ọka lasị n'ara aka arụhụ a wee rụwa kọntrol ndị ọkawọ na azam ime anya nile wele ọzọ azam ime anya nile ọhụrụ ahịa doje abara ahụ kesọ barsisọ barsisọ mezam ime anya nile gradually gradually poro dọsere karịrị onye nọ nọ poro onye na na-eje dọwụjọ amere amụjọ nọ dọwụọ dọwụ onye ka anakwọ na nwunye shirk adọma wala o diyon ana be kisonon islam o yo ka soda me asoda zamari asuna hado kai agwe ehe ehe alaka to ka jihad ye de o ina ka di de e hu chiga le lesu ye we ji tuma ni zamari do wa me ka we ka hu chiga ten ohe anyị jihad ewe kwụ ya ebe wee jihad na ọ ya

ọzọ ọrụ ọrụ na nala mime nye nile ozizo ebe nazi ọzọ ọrụ ọrụ na nala nwa nile ka ọrụ onye na onye nwe na ehi dọba na hụrụ enya bọba na ibujezi nile ka ọsa nan sagọwọ ọnụ mori ọrụ aha ahụ nan asuza me nwa ure wọ na bi menya ọmụ amori me wa sere iza azamare asule chodi iza mare dọki dile lele ini eh hadisanan وفيه جواز خروج المرأة ليلا هذا كونين a إن له أنا بك أيانو نتكا إبا نفتين أوزي maybe don you know man hun li na hun li hosa enye anomeka donc wa fihi qawl dala nyo no e ka ka subhanallah oni nivo mori inda ta'ajjub ejuwe ile dohi wein anman ke asabiyan e ana anhuma on to mun mane ka daga subhanallah asai ka ila ime me okene adamu ahame o ine hiduwe ri dasara no ka aye zene na se meme ye ni le man huwe subhanallah asai ke o we ku hanan dake yere ere ini ara moita mai ini hadisanan yani oize anazeke ona mitikab ijo otu he hura hana ka oinan dana ka umiche omen huni ehuna ka onin anaika owo kuma na yoru ne koyo na enyomeka dire ke ile hi sofia banaina kani eh banaini wamani to he huni inehi inmalasi wana ruseche yuturiya safiya bint anha we ere na kowe ini hadisa safiya bint huyay da ino ni anyere ni bodi na hono anaike ajini quiz kaya metana no belai ahoy mitikaf so that they are sabere anaike arwaye na kowe nan do kuma ke yara nye anyị ebe jee ya ọ jee ọnụ ji etina na alal bayinat dai ka eure eure tohuwe eure hujau ọ jee tina anya wako wa eme na abụmalasi eure hujau wako wa eme la nka anyị malasi ọnụ kawa metọ were ri huji aro wa ya eba anakore ka non non inile non do me ko ayo jee to hadisi ana ke ya je hano de kaka ebe wale ma me hayan ya meta hon re itikaf ono be oika ono huzaifa ibn al-yaman ono be tuke anyi ala ana ka e ya mitikaf ina kanilehi abdullah ibn mas'ud onili ilehi e, abu musa al-asari radiyallahu anhuma de huzaifa ibn al-yaman da ka e abdullah ibn mas'ud kono reke anyi ala anaika eya mitikaf ina kani ile hel ani amma alimta an kawai e kuntu muri sallallahu alaihi wasallam o ga ki la itikafa illa fi masajidi salasa ayan e itikaf ebin mallasheta yando he wal masjidul haram masjidun nabawi wa masjidul aqsa de huzaifa uh, abdullah ibn mas'ud da kai e huzaifa ibn al-yaman eyara isemani soka azenen enne sere la alaka ayara asabu enne jere fahtata de wa ibn mas'ud eh o huzaifa ibn al-yaman de unyin lako walala zakaru fannasita ayara enne tamai de uhin de ilimi epaina ro na ka enne kurebe ene ere awi ka kai anyangu me na mallasi dake fa awhana ibn mas'ud hadha al hadith hukman wa riwayatan abdullah ibn mas'ud oksi enwenwu onga kadison onye nko onye nwenwu yani eni okare na tura ati oive ana wayo nowe doki amma hukman yani ahmad mustafa al-mitwali eni wana nahe sifatu samu wa salatu wa zakat dɔke ɔyi ka ini ɔyi sɛŋɛ ŋɔnɔ ti ka nyɔ ini ɔkaliya na tora yɛrɛ so ɔnɔ ɔyi ka ke asɔbu fa ahataata ɛnɛ jere dewu nyɛɛyin wa mari wa ama o zɔnɔ de lɛbɛ fafi kɔɔlihi ɔnɔ ti sɛŋɛ ka nyɔ ɔnɔ ɔyi ka kɔnɔ ka ka yi zakaru fa nasita ɛnɛ tamayi dewu yɛɛyin dɔke wɔl insan mɔɔri dɔ nisiyan awi yɛrɛ la isa tuwa yi jɛni. وإن صح هذا الحديث فالمراد به ده أم ملاك عبد الله بن مسعود أو شنو وين كان حديث عن جزء أكاري أتي جزء نذبه ذاك حديث هذا صحيح فالمراد به أن بدي لك أكو أو وين أكو فالمراد به لا إتكاف تام أي إتكاف أنا كأوغو أي إن الإتكاف في هذا المساجد أتم وأفضل isana ayi ti kaa inu malese nen ene nyubani hu yani ono guhuda ikono re nyubani hu min al itikaf fil masajid al ukhra huni kodomis itikaf inu malese nawa kama ana salatu fiha abdalu min salat masajid al ukhra asma kuma eka o ku sala inan ono nyubani hu ni sala no ra ko ni malese na bana ebenen dɔk wayadullu ala annahu amu fi kulli masjid qawluhu ta'ala sanaika sabi hujja sanaika elere nyi ọ̀nà wọ̀nyí kò ní mú kàkà yẹ wàlá tó bá ṣòro hona wà á tún àkẹ́fọ́ na fìlì masáàjì àsún kàpò sí ìhun nínú àsún mi àsún nẹ́bàá wúlò sí ìrìn sí ìhun nínú àánà rẹ̀ káwọ́ inú máa lásì. Eh, ahmad mustapha almitowale dọ́nà kàkẹ́ àlànàwẹ́ ìdẹ́n wà á tún àkẹ́fọ́ na fìlì masáàjì a àlànàwẹ́ yìí yani ordinarily ede eyenaika is a student of nahaw even they ga ke ala ah, na wele now ala ah, no no ah, ahe al al muarrifa oy ko amaira naika era da ze enire now then ke ala na wele now ala eh, na wele hunna lil umum yani ala na wele na ahe al al alọ́bẹ̀ náà ìkáyẹ̀ ọkọ̀ abẹ́rẹ́ ẹnunugọ falaukanal itikaf láyàsíhù ilà fìlmàsájìdì sàlẹ́sà ọkẹ̀ ẹ̀hánà ìkáyẹ̀ itikaf ọ̀yà nijere ẹ̀yìn e ní malẹ́ṣẹ́ ẹ̀ta lázìmà àǹtakùnù alùhùnà lil ahadu zihni yẹn ọ̀yà ní bọ̀rọ̀ káyẹ̀ alànàbẹ̀rẹ̀ ndọ̀wà níbi al lil ahadiyẹ yẹn al lil anyi na ono me al lil ahadiya don lega hiletan ani al lil ahadi huduri ani ala na ikaye ozo ala no banabe o iba me kai isono wa amekan waraye ehuna make atini hadhal kitab ala na idaba ono ni ahi al al lil ahad lil huduri yani suwe na nemi wono wa kana iwere dani al lil abidira kare ire ono ehuna nimke jaa zaka rajul ujono rono we. yani ujono rono de moita man dani al lil ahad zihni ala na ikaye oy kare non ana kare non eve evide eve evide chiawe ama from the context ile anaka do ye ukisa ka wonon ehuna ya kare na dimika aka ya kare emre emre student oho wa me discuss eh, ereyi na hau na na di anyi iskala na ikaya badi na de ke sa asalul sanasalul ustaz ibahi ustaz se yani ustazul lugha e ustazul eh, hadis we ustazul hadis awa anyango jiwe ala na no So from the content from him kare wa yake e na dem ra kan ka sanal taki fil masjid e ba ga ni malasi ya na ni malasi na kai a bi ya nyoya kan ido again there Muhammad Mustafa Al-Mitwali dana yake aya ne be ka banyu mallace na ka ana kai e yani mani e mallace nan e be na men lazim an takuna ok ala na be nan na do be hunna lil ahdi zihni yani da be kai ire nan a be din yire na ka na kai e mani ka kene do me kai o sabini la so fahiya lil umum hadha al asl dok ala nan ala na ko jena la za bire osono bu yete ire onon dawa we man roka suma kefa yakunu hadha alhukm fi kitabillah aba bire mono o me gozi kai akale onon o inu uwo mori lil umma al umma min masharik al ard huwa ya jina hurebe wa magaribiha atiza na ngwete summa naqul awle mono da da sabaka kai la yasihu illa fil masajid salasa ezenye irenon o je tere koron me akin malasheta okay fa hadha ba'idu an yakuna hukmu mazkur ala sabil al umum lil ummati al islamiyya o ko son ono de kai o sono wakare ilina la tasihu illa fil masajid salasa o ile mo no no man kai abuma de sabaka ke irenon ejere ehobe ejiri kodome akinu malashe tonan ka tawaf asma ke tawaf ana ke la yaseho illa fil masjidil haram ejiri ebini masjidil haram yani on wata o sira ibe na ndore ka because anyi bado sanare ka haj abi mu amere komen amma ejiri ebini masjidil haram idan ahmad musafa al-mitwali don ke fasawab annahu amu fi kulli masjid لكن لا شك أن الاتكاف في المساجد الثلاثة أفضل oke ana jere nre ọnụ n'obi ka ye enyo jere ka ka ye ọ jere ka ma ị na-abụ malasi amma malasi etonon ena nyubanyihu asuman kuma eka sala oyi ko in malasi ọrịa ore nyubanyihu this is ena akanya ma ị na-abụ malasi evidence ene dandanye arwaye ọrụ e, ọrụ anyị anyị nwere na-eke aka ake sifatu sọmụ nabi aroho na me yani ene be mu wonon ani ali eh, hasan ali abdul hamid al halbi onire oho wa nasa ana salimul hilali yani orinyai nene ono mu wonon na he al insaf fi ahkamul itikaf ebebe ana ke anyi that is oimi justice any okale anabe enire itikaf so je yare wo oni mereka so that ya nu ya kuwa ase ijana ọzọ ọkụ elu skọnọ si ọnụ mere enyi mere ya na o mega ka ma ụdị uhu ere nọkụwe ọgọda ma nọbi ụbambai ọnọbi ịza ya ma ichi kavin ọkị baki ya amụrụ muhimu jiddan alehi tubnal ahakamu an nivan zikr kulluha ọkị ere nọn ọ ibete ọla kare ụbanye itikafiri nrinyi dọsọ ba shọwe ka يعني هو وهو ما هو الموضوع الذي يجوز فيه الاعتكاف هي أهنا كاي هذا كلام اعتكاف اختلف أهل العلم في ذلك اختلافا كبيرا أكره نجاهين لهنون أو يجاهنا كا أو دم فلكي فمنهم أنينني من قال في المسجد الجامع أو لن يعو ما لا شنو لا يعو ميلان أو ما لا في جمعتين ومنهم دانينان من قال في مسجد بيتي أرنيا مما ينما لشنا يكو إنيدان ومنهم من قال في غير مسجد دانيا كرنيا مما إهدا كابين مالسين كما وداه ونقله ابن رشد في بداية المجتهد ونهاية المبتسم أسمع كي ابن رشد أم شابه إن وناه بداية المجتهد ونهاية المبتسم يعني بقول ما بابين يعني it's very important wazo nyao is very good kawanya amma na hiwe za ka wa wa kanan dak wa nazir ya ta'ammul fil maqalat al ulama o ire da fe no fe be ini re o ikaro hweni wa itilafihim ato ijiyeni fi tahdid al mawdu ini o ijoti aha alladhi yajuzu fihi al itikaf ana ki adhainan kae odomitikaf yaro annahu natiju an fahmi qawli allah subhanahu o ke se koso ni be the result se bi isini yewa ino iko no mori kaka e wala tubashiruhunna wa antum akifuna fil masajid asuka bo seuni ana ko wa meti ka be ni malasi wa qad qala imam nawawi fil majmu imam nawawi o ka inu na he majmu volume 6 uh, page 483 بعد أن ذكر جواز الاعتكاف في آل المسجد awele manaika o moita maika ale kamiti ka ine ni imalacho na ewe wa huwa madhhabu shafi'iyya ono madhhabu ya imam shafi'in wa taji ashabina ay shafi'iyya dok ono huwa o simi hujjat imam shafi'i bi qawli ta'ala wa yakunu mulka kai wa la tubashiruhunna asumi tikaf wa antum akifuna fil masajid ana ikaye wa imalasini wa mitikaf ووجه دلالة من الآيات لاشتراط almasjid yani sebi ozi ona bu hujja ini ayonon ido anasebe ka ini malasi annahu law sahal itikaf fi ghairi masjid itikaf waya ne jere ka sada meda sabu ni malasi lam yahussu tahrimu almubashara bil itikaf eh, fil masjid awda yani joche oimme uneba hulalilo se anabika oza mitika binu malasi li annaha manafiyatu lil itikaf imam shafi'i dokoson banabe nyiyo يعني اعتكاف اهنا با فاولي ما ان المعنى اقدر اي اني ايونن اني اتوم ايونن كاي ان الاعتكاف اتنا اعتكاف انما يكون في المساجد ان ما لشهد امن واذا ثبت جوازه في المساجد صح في كل مسجد اجيك امن ان ما لازم او ذو اين ما ولا يقبل تحسيس من حصاه ببعدها الا بدليل دوك اج زاد وهي ọ̀yẹ́wà jọ́ọ̀tì anáìka ọ̀zọ́ ìpáyínàlà ẹ̀yẹ́wà jọ́ọ̀tì ẹ̀rì jẹ́ àyín hujja wọ̀lámi ẹ̀sẹ̀ òfin tàṣí ṣe òǹsọ̀rẹ́ ìmáàmù ṣàfihàn ìdánìkẹ́ ẹ̀zẹ́yìn ilẹ̀ anáìka ọmọ ahúre tó ẹ̀ ẹni rẹ̀ ọ̀nà hadith anáìka ọ̀jẹ̀ tẹ̀rẹ̀. أكو قال جساس في أحكام القرآن جساس أكا إني وانا أحكام القرآن وظاهر قولي أكنا هو ليتوها وأنتم عاكفون في آه، في المساجد إجوا من اعتكاف إنما لازم يبيه الاعتكاف في سائر المسجد لعموم اللفظ هذا آه يقول من اعتكاف إنما لازم أبا أقوله on wana kwa banago yani malasi wa man iktasara bihi ala ba'daha fa ona ajote ka ifaben fa yani anyelo ah, no kokuja we ala roho ni menya katan naam lak wa ta'sisuhu bil masajid al jamaa la dalalatu alayhi idan non reka da joti kamal la juma kana wen ele anyu huja ni nan kama ana ta'sisu man ho bi masajid al anbiya aw malabi ona ka ojo oh, ti masallaci ni bi enni lamma lam yakun alayhi dalil sakata itibari na we ka ele anyu huja nani ele no ra horejete ila an qala rahimahullah ko muri ma yamba do ka ke fagairu jaiz lana tasisul umum al aya bimma la dalalatu fihi ala tasisuha e jere ka ya jote en sana ka e zen hujja anaba jote wa min mithli sabab alladhi zakarahu qala ibn rushd fil bidaya bidayatul mujtahid abila ni man ko wa yani ini volume 2 page 427 na ngune 428 وقلت رحمه الله الإمام الشافعي القائل يعني أنا مونا eh don ka umuri omme oya oya umuri omme wora imam shafi'i alqa'il anaka kai wa laysa yuhalifu alhadith alquran okay hadis ọma jokora nìyẹn walakin hadis rasulullah sallallahu alaihi salam awere hadis on tomori sallallahu alaihi salam yubayyinu ma arada hasan wa aman bana ba me ayi sana ka min dawe de jote ayi sana ka a kwa au kwa bora go wana se no mansuha isenenye asenenye isenenye isa asenenye okole summa yuzimu nasa ma sanna bi fardillah ayi monodole zugadan isana abi sunna inne ababo morihin hadisa on yang man ba je faman qabila an rasulillahi sallallahu alaihi wasallam fa an allahi qabila ona do hunni hun won to mori sallallahu alaihi wasallam in le na ka oka hun go mori ole do hura bon ele non o ni miftahul janna fil ihtijaj bi sunnah o ni wana hi miftahul janna in o isi mi hujja lil sunnah oni imam suyuti me doke wala qad warada walillahi alhamdu wal minna ọ̀nà ìwúrọ̀ náà lọ́kẹ̀ ara àyìn ẹkẹ̀rẹ́ enyi ara àyìn ya kó mórí àwọ̀ ẹ̀wọ̀rọ̀ mórí dọ̀wà ẹ̀ hadith nabawi hadith aláhùn ló tó mórí sọ̀rọ̀ alẹ́sálàm marfu'un dọ́nà ngùdàn sọ̀hẹ́hùn dọ́jẹ́ tẹ̀lẹ̀ yìí hosisul ayatul maskura ayẹlẹ mọ̀ítà máa ná jọ́ọ̀chẹ́ wọ̀yẹ́ hìlù nìzá alẹ́wì àwòrán bẹ́ẹ̀ na ahlul el ọ̀yẹ́ wa ń wọ́rọ̀ gbó yẹni àhẹ́ńkátánà rẹ̀ wọ́n na àṣẹ náà fẹ́ bẹ́ẹ̀ hadith ọ̀nà ìbẹ̀ لعدم أكوفهم على حديث يحسس الآيات كما قالوا أقول كنيري بيلي حديث أنا بجوتي أسمان كم كاو ولقد قال إمام الشافعي رحمه الله عليه أك إمام الشافعي أمور ما ينبغي أك وما من أحد إلا وتذهب عليه سنة لرسول الله صلى الله عليه وسلم وتعذب منه أيوا نيوزي كونيا أكي حديثي أنا سنة هون وانتو مولي صلى الله عليه وسلم أوني تيو أني دوريه enyi ndị anyị sụ na-enye o betu udu ọba ya abụzigo nke onye ọnụ waye anọ ma ya famaha ma kolto min kol ọkị ma ama ịkara ekene nire au asọltu min asl alika masị usulu be yani masị usulu enye enyi hete fihi an rasulillahi sallallahu alaihi wasallam hilaf dunne ntukaye ọnọ to moris ana isere ana honon to moribe ilẹ̀ náà ikọ̀ ohun ni wọ́n tó mọ̀ ní sọ́ọ́lá rẹ̀ sálàmẹ́ ìlàfùmọ̀ àkóltó òjò oyin ilẹ̀ ọ̀nà mẹ́kàwọ̀

لكن وهذا هو المنهج العملي لسائر الأئمة رحمه الله وكذلك المنهج uzoi mukoro ya be arwana bon fakot kola ibnu wahab yani ibnu wahab o gake samitu malikan ono wa imam malike so ila an tahlil al asab rijlain fil udoy a ho se ini o i ho gege a ho hi ijoda malwala fakola roka laysa zalika ala nas ila ila na zenyo ya da kezenme قال فتركته حتى خاف الناس يعني ابن وهب او كدون نبي امام مالكين بول دلا لا هره اوسه كوتا دلا امام مالكين انا انا انا فقلت له دم كاكا ان دنا في ذلك سنه الى نا امام مالكين كاكا ينيو دان اني داي سنه هن وانتم مولى صلى الله عليه وسلم اوكي فقال دك وما هي سبي سنه اوكي فقلت دم حدثني الليث ابن سعد wa ibn lahiya wa amru ibn haris e kam do man he elnetan yani lays ibn sa at ibn lahiya at amru ibn haris an yazid ibn amr yani hunu mi yazid ana wazid amr al muafiri an abi abdurrahman al hubli hunbe abi abdurrahman ana wani al-hubli an mustawrad hunbe mustawrad ibn shaddad ana wani shaddad al-qurashi ana wani qurashi qal aw ga ke ra'aytu rasulullah sallallahu alaihi wasallam yadluku bi hinsarihi ma baina asabi rijlay anyi ni amana juzi genwo o ihahi o ma anyi no zige gan o ma anyi na hwan fa qala إن هذا الحديث حسن لك حديث سنن حديث سوى نايك أو جتلة وما سمعت به قط إلا ساعة ما يبدو ودا أكي أو نشا جان يقول إمام مالكي رحمه الله عليه أو أي رجال سند إجاكو رجال يوكنا أو يكنا هن رجال نان حديث حديث سنما ضعيف أما أكنا إمام ودا أو مجان ثم سمعته بعد ذلك yus'al ona wa na waka ho se ni le onan fa ya'muru bi tahlil al asabi de imam maliki imam darul hijra da moda ya zakai o za ho ge ge ni hin yani ilanan ani muqaddimatu jarh tadil ani ibn abi hatim ona chere qultu yani arwaya na sirayye ali hasan ali doke وهكذا أمر عندنا اليوم في مسألة الموضوع الذي يجوز فيه الاعتكاف yani avoid no mere ya ida ya jidin eni ahana ikaye ave kaye odon yangu mi itikaf inan laysa nasu ala dhalik ezebidi enyire no ni oda indana fi zalika sunna amma ida ya ni sunna <laughs> al hadithu fiha hasan bal sahih hadithan wa inan o je tere da ku bi sahihin lam yasma bihi nas illa qariban azalla yudewo ebinu mutiyan فهل هذا يجعلهم يرجون حديث رسول الله صلى الله عليه وسلم لمخالفته ما ألفوا أصلا وامي وكاي حديث أنتم مولي أن يكو طوى وغالي ما أقول كاي أو جيري سنة كاي أن لا أرى يوم أم أنهم يقبلون حديثه ولو خالف أعداتهم وما هو فيه ألكا أن يدي حديث أنتم مولي صلى الله عليه وسلم أو دكا ذي ojoonye isana ikaye ene inan o oh, isana ikaye ene ye ọ̀nà ní alamatul eh, alkasami yọmọ aka ẹni fi kọwa edu tahdis ẹni kọwa ede oh, ọ̀rẹ́sì hadis bẹ ọkọ̀ omi samarat ilmul eh, hadis ọ̀yìn ní ọ̀yìn lọ́gbọ̀n náà rẹ̀ hadis

imamu shafi o oh, kaini risala na iko hure to eh. laysa li ahadi dunna rasulullah sallallahu alaihi wasallam an yakula illa bil istidlal o oh, kaini yodo o oh, le montu muri sallallahu alaihi wasallam ko wa bedu akaka e mikawa mani menene aka usi hujawe ko wana kale ele anu kakada mani ban wa bedu si hujja kontu muri o man ko muri o man ka amontu muri o man ka ka mani menene yani wa ma yantaku anil hawa in huwa illa wahyun yuha agogonto mori sallallahu alaihi wasallam oba kare dai ka oisha ya nose kan ona kare wa yo bi hudo mo sona wa taala fa auhaha allah ilay do mori meyon amemra o ya yenya ngwaje adim ka akwa akusala ozo jiriga laka ibe eh, eh, sabi hujao wala yakulu bima satan asada le ka kai emmemere e ku memani le zoda so yenelo da oyeko فإن القول بما استحسن شيء يحدثه ọkẹ ọyẹ kaka ẹsọnà mẹrẹ kolo la ọkọnà bìrì anáyìí káyọ ọdọ ọsọ bìrì anáyìí káyọ ẹ ẹ bìrì yẹn ọ̀nà dọ̀wì jà nínú gọsi gọsi àyà ni yẹn ọ̀nà dọ̀wì jà wà kaka ọdọ ọ̀nà ọ̀mà ni kàn. ọ̀nà mi lọ́kẹ́ ẹ wọ̀rọ̀ tó rẹ ẹ̀dẹ̀nyẹ̀ ní ike àánà ìka àgàkẹ́ ọ̀ntúnmọ̀rì sọ̀rọ̀ alẹ́ sọ́lá ọ̀mà nìlá ká ẹ sojo mara kwawe akinahu dhul jawab ile ono no hili ani ase min sirat al ulama wa sulukim in itofaru huwa na tuzenaze faqad rawa imam shafi'i rahimahullah yawman hadithan imam shafi'i rahimahullah alay or recite or narrate hadisi na kwa nya faqala ola recite hadisi ndi imam shafi'i rahimahullah alay doka innahu sahihun hadithun ojere faqala lahu qa'il anyị ụjọ n'ọrụ ọzọ na-ajị anaghịka ọ in study cycle because of this studies anaghịka is not that common dọkị atakolu bihi ya aba abdullahi ọkị e, hadis ọnụ ji na awa abu abdullahi ọnụ kọ sọhị ha ya ni wa kare wa pass bata wa wa na asi pass bata wan ọkị fa tọrọ ba shafi dị imam shafi dọzọ ya nọ dọzọ mba wa kọlọ ọkị ya hada ẹwọnọn e, arọ ẹtani họrịja min kanisatin wúwèrè kama jina ẹwẹ hụ ni chọọchị yani emere me imam shafi ahon me to ahore we son e, o bobo we jesus ani bi e, isa ra kale de paul on le kan ona noka any church we le kama jina ahore we aro aita e fe wasa tizinar we le kama si belt to bibi belt na fe totawa we le inotam <laughs> donc arwi hadisan e maji hadis an rasulillahi sallallahu alaihi wasallam hun won to mori sallallahu alaihi wasallam wala hazu bi di mesi hadith no de masum koro o me bo tire mo ne hadith sahih wa fi riwayat ora in riwayat sadaka qala laka mata maruwitu an rasulullah sallallahu alaihi wasallam hadithan falam ahadu bi anyu mana ka ma sin narrate ma ti di hadith nu won to mori sallallahu alaihi wasallam hadith no de masum koro fa ushidukum anna akli qad zahaba dibe nu ne kai iro e, ya mota

okay nyo jere ka abadan anna kule munsibu talib abi student na ko nyo bebe hatta idha waqafa ala hadith rasulullah sallallahu alaihi wasallam ijo ni tu hadith to mori sallallahu alaihi wasallam wa saha indahu hadithan lo jai dan wala mi arrid bi shay'in sabit den hadith ne guciri anai ka o jeteren yajibu alaihi o wilayla soya ujuban akidan muhtamman wai bere sona ko nyukata doba babo an yahuda be ki hadisa na somu kora wala qala anhu nas mahma qalu oda kali ya zene kare ni re yani ni se ze we deka ona ni asha da bai ko saladi e sen dola oyo ko bi ko ke hadisa on فهل هو معاملته مع معاملته مع الناس او مع رب الناس سبحانه يعني اوي اوي me ana me ene hono wa na mere ana so wuri rada an la za so hun abun romori ana badari ya zana فكما إذا كان الأمر كذلك أنا كري أنا من فلا يلتفت إلى أقوال متقولين أسوكني لنا أكورك ولا إلى آه turahati za'imin asushe ni ni criticism eh na kai eh na claim kama ni sai nanin talima anna ma'ahu sunnatun nabiyya al musharrafa aw oh, le manai kai ayariya oh, sunna nabi sallallahu alaihi wasallam anai ko on oh, ban dan sababu na lok akulu ma wa kala gon ka ana wa hore jo wono tinya tati tayla na wa ka lok amma hadithun nabawi aweli hadithu annabi muhassisul ayati karima ana joti aya na nanyubanyan fọwọ́ máa rọ̀ wá òbẹ̀ àké fèsù nà níhìn ọ̀nà àdìsẹ́ náà ìkáyẹ̀ ìmáàmù bẹ́ẹ̀ àké ọ̀dọ̀ rẹ̀ ẹni sunan wà tọ̀háwé àti ìmáàmù tọ̀háwé fi mọ́ṣkàlì àtàr inú ẹ̀ náà mọ́ṣkàlì àtàr wà zahabi àti ìmáàmù zahabi inú ẹ̀ náà sẹ́rù alámi nubala كلهم أبلن من طريق سفيان ابن ويينا جزء نبو سفيان نبوذو ويينا عن ibn abi rashid hun bi jami ana bi abi rashid an abi wa'il hun bi abi wa'il qala aw ka qala huzaifa li abdullah huzaifa ka abdullah yani ibn mas'ud akufa baina dalika wa dari abi musa laya dur o imi tika bon ni na kan lihi adna kan ile ya abu musa la shari an ya zama wa qad alimta aw bil malaika wa kana rasulullah sallallahu alaihi wasallam qal antum la ka la itikaba illa fil masajid salasa en itikaba kin mahlasheta fa qala abdullah abdullah ibn mas'ud laki la'allaka nasita wa hafizu e ala we ya ideni selen wa ahtata dunyin wa asabu dajirin قال حافظ الذهبي بعد رواته الحديث امام حافظ الذهبي انا من آه الكبائر أول من نرى حديث أنا لك صحيح صحيح غريب آل حديث هذا أنا حديث صحيح غريب هك حديث أو حديث غريب أنا كتشين أنا ده يعني أذكرنيه هني تشين أنا ده حديث آل حديث أنا كتشين أنا إذا وروا أنا هي إسناد آل قلت لك وإسناده على شرط البخاري إسناد حديثنا فناين شرط إمام بخاري وقد عمل بعد السلف بهذا الحديث اي فاينل كما كما فلو ارا مقرر الحديث انا فقد روى ابن ابي شيبه في مصنفه ابن ابي شيبه او دوبه ان ان مصنفا وابن حزم ات ابن حزم الاندلسي بسند الصحيح عن سعيد بن مسيب لكن نايكا او ozo da hono we said ibn musayib ahir mutaqaddimin annahu qala kana rega kai la itikafa illa eh, fi masjid an-nabi ayi itikaf ake malasi anaika malasi anibi awen dok enwure non amanira lenyi hadis anaika o mania anman ke wa huwa fi zalika mithlu hadis alladhi rawahu Eh, sitatu an umar ibn khattab ini hadis umar ibn khattab marfu'an ana ko na ngudon tumori mori sallallahu alaihi wasallam innamal a'malu binniyat yani abu qalbin bin ilalabin fa huwa sahih hadith ana sahih la matana fi isnadihi any criticism any leka ini eh, enyo naika akure katore so ina naika odawe goribu no hadith naike hadith ahadawin lam yasbut illa min tariq umar ibn hadis hadith no yebete akijudun umar ibn khattab وهذا الحديث يزيد عليه بأنه آل أوكي حديث أنا دون ما نيدا تهوني حديث ما رنان كاي إسناد أم إسناد آل أما ذاك فليس كذلك أول أنا أمان يا إذ يرويه عدد من التابعين بعضهم عن بعض بخلاف هذا الحديث إن منا كاي حديث إنما الأعمال بالنية أدوبة إلكل أورو إن تابعون وهم يعني دون جوني حديث أنا يا إنني إذن بوران dɔk waru ya abdulrazak fi musannaf abdulrazak kɔnɔ rɛ dɔ bɛ inu musannaf ana ta hunu bi ata bi sanadi sahi in lici na na ka ɔjiri kɔla ka ke laji warra illa fi maka wa masjidi medina ɛni kɔlɔmiti ka a ke malafi maka a malazi malafi medina dɔk e, wa kultu wa wala yaruj an ma'ana ma awraduhu qabl yani tumire non o hunu sana ka ye a ya ono be de sebe وقد قال ابن حازم ابن حازم aw hure to hono be kana jiwar o ka ki jiwar huwa al itikaf ono wa itikaf wala ka zakara ibn wahab ibn wahab aw dawe kama taqaddam fil khabar anu inen bana ko hono kana al imam malik imam malik rahimahullah alay qad raja ya'mul bi tahlil al asabi aw bana ba honni oyi kake asor ale hozuke gani hiyo la malola bada an after bi adami aw limno bi kaka zenyo إذ لما وصله الحديث أو ملي بيتو الحديث لم يلتفت لقول أحد كائنا من كان إمام مالك أو كان يزيل أو كذا يعني أنا كاري بل ساري أو أو هي بعد أن ثبت له حسن الحديث أو لمن يريد بذلك حديث نزل إلى أمر بما يقتضيه إن كوي كوسي مكاري إلى أنا كأني نريونا وهكذا نحن أبي ملان ولله الحمد أبو يكو مولي كنا نقول كما يقول كثير من أهل العلم يعني أي أي, أي, أي, أي, أي, أي, أي, أي, أي yani asuma nkɔdɔ ɔrɔ ɔrɔ ɛmɛ bi de aka aka bi jiwa lele ti ka fi koli masjid ala kɔlɔ mi ti ka ina bi ma lase mutamidi na ala umumi ayatul karima ɛni ɔyi bɛ ŋo ya aya na ikɔ nyugbanya hata wuri na hadal hadisu sahi kpolo de wa hadisa na ika ɔjɛ tɛlɛ an wani sababat na min se hati dila hiɛ pɛtɛ ɔyi jɔ n'ɔjɛ tɛlɛ walam taro se an yɔ arido di yeri se nyɛ nyɛnagu tire fasir na nufte ono me ne kun na ni sana kai hadith ono sebe dai ka ono ile kwa ka yo dan ikida bi aimati sunna wa ulama usalaf o iza se aimi sunna o dawidi sunna ni ate arhodo kuma kuma na ko parahu dɔsɛ kɔnɔ kɔɔbɛ tse yɛni ɛbɛzi ana yi ka o yi bɛ lé nuwe ɔnɔ hɔrɛ yi to hɛ wa wa kuna nyɛ ba yɛn nɔ ɔka sobo hat ɛbɛzi ana yi ka ɔbɛ nira wa kɔdi baadu shubuhat ala hadisi huzaifa anyire ebazi ana ikoze kowe ini hadisi huzaifa non nu aridu ha wa nuridu jawabu anha ewa sowe dilesho hile yana ika osasawe okalula oni papan anna ibnu masud ankara ala huzaifa qawlu bi qawlihi yani uh, abdullah ibnu masud o ko ko ile o ikonu huzaifa ka lele o ikonu ka ka la alla ka nasita wa hafizu eyara enne we ya ida eh, eyara wenye ahtata wasabu den jelen ok fal jawab ok uhile ananye ren ok kai anna hadha laysa nisan fi tahtati huzaifa osonon ewi hadithu awi anai kai o sin kai huzaifa kai onye agoka il la'ala isana hila la'ala fi lugati al-arab ene ekuran rabawa tufidu taraji o minka osono da turiyan kayara doke wa amru mumkin ọ̀nà na ọ̀hẹ́ sẹ́bù wa ilẹ̀ náà watawaka min anuwa wa ẹ̀yàrá ilẹ̀ ẹ̀nu náà na mẹ́yàn ó pọ́sùn gbọ́sọ́ ọ̀bọ̀ ya. wa ìdá wọ́rọ̀dà ẹ̀tẹ̀ màlún bàtàlà ìstìdìlàl inú kama ya kóòlù ulẹ̀ mọ́ olùsùn ọkàrù hù sùlẹ̀ náà kàkà ẹ̀ ìjọ láàfẹ́rẹ̀ ìwẹ̀ ọ̀rẹ́ ya. ele si se gan ke era o ya la'allaka akija e arhu usul yani kai e. amani ranye batal al istidlal oy ku sire no muhuja chaka ahu ke era o kan e la'allaka we ga nye jawabu sare en le non aka summa summa oyi kaka eyara oyi man so no so be dibnu masud dojo go gayo leba nisyan aw hata hudhaifa isaja ka eh, e. wo hiyen abi ka wo nyin daka hifzu aw sawabul qawmil mutakibin de irago anaika e ela mawo deni jirin o daika ina e, na ina en ni sele da jirin فما هو مرجل لأحد هذين الاحتمالين هي لا نجري إن إلهي ونون نصبان إلهي وكا إيه على ذسه إيه على وينين أكاليس من الشاك أين نجري أن المرجح هو الهجة والدليل أنا جاتل إن لأنن أنا أنا نهجة دني دليل فمن هو صاحب الهجة إن نهجة أهو هزيفة الذي جرم بالنسبة حديث الرسول الله صلى الله عليه وسلم دون ما تردد أو شاك ẹ̀rọ ní hujjẹ ọ̀nà ọ̀bù hùzẹ́ ìfà náà ìkáyẹ̀ ọ̀ṣọ́ jẹ́ ká ní hadisa náà hùn wọn tó mọ̀ rí bẹ̀ bí ọjọ́ ilẹ̀ ẹ̀ka ẹ̀ e ara am ibn masoud alẹ́bẹ̀ wọ́dọ̀ ìtìmọ̀lát àyíkẹ́ ibn masoud anasẹ̀rẹ̀ ẹ̀rẹ́ anáìkẹ́rẹ́ ọ̀nà ẹ̀hẹ́ ara akwatawaka lẹ́sà ya ibn كان يعلم وهو يرد على حذيفة أن أصحابه متكفين كانوا غفرة وجماعة يعني ابن مسعود يعني أوه أما دا أبو هي حذيفة كاي إذا نام إتكابا إيه نرد بجماعة وأنا حذيفة فرد واحد حذيفة دون بكونيان لكن علم في قرارة نفسه بالدليل شكه وتردده أنه أنه حذيفة حفظ وهو لم يحفظ يعني دوية إن yani ka delil da su na su ben da kino jele ko ya kai do ye ka huzaifa o ka o hare jamelen en en senin surwa azma ku huzaifa o men sana kai kama ya ulu ala huzaifa an sana zuga wa ila raraja alaihim bi su'al an itikahi uh, aka abdullahi ibn mas'ud o ya ni yake na nyu hujo o ya ni tuwaka e wona mi tikahi na sure umu izu ya izu ile no amen amu ha yake anyi sanyi ono me do ne tuwaka ama ko kɛ rɔ na mɛ dɔmi ka ɔwɔ se ɛrɛ yɛn soma wadi ho ahɔr fi jawab an ha zai shuba ko zai sa ini oyire shi hire ini ebajonan huwa anna qawlu ibn mas'ud radiyallahu anhu fi raddihi ala hudhayfa laysa nisan fi tahti'ati hudhayfa okay oyisho we uyoni ibn mas'ud by hudhayfa every hadith sahabi ono sin kakai hudhayfa onye yani fi riwayati lil lafz al hadith ini un hadith na ka awasabe innama qad hata fi fahm al hadith yani so kala ini na no be oyiye oni hadith na ya huzaifa ibn al yaman واستدلال به على الأكوف الذي أنكره هذيبة أتوزم هجاية أنا كاميت كاب أنا كهذيفة أو رجعت لأنما بدليل قول هذيفة له لأنا كهذيفة وقد علمت أن رسول الله صلى الله عليه وسلم أو كنت مولى صلى الله عليه وسلم on mani ka summa zakarahu ya ndo mo tamana fa ibn mas'ud ya alamul hadith kama qala lahu zaiba abdullah ibn mas'ud o hadith an asma ku zaiba me ka wa wafaqahu ibn mas'ud don nyamba do kama ni hadith lakinnahu yuhalifu zaiba fi fahmihi ama huzaifa abdullah ibn mas'ud o ji huzaifa nye ini understanding of the hadith ida ya kura kai yani abdullah ibn mas'ud on me understand dan e wa huzaifa on me understand dan فإن قيل أقرأك أليس ابن مسعود أبقى من حذيفة أنك ابن مسعود أبلا ابن مسعود أنني أي يادنا هنا حذيفة فينبغي تقديم فهمه على فهمه أغرك أمي مي أبلا ابن مسعود أتذكر ده أمي مي حذيفة أوكي فالجواب أن يقال أكو هنا نعم كاي كاي ليس شكا أن يكاي أنا ابن مسعود قبل ابن مسعود أبقى أنني إلى فكره هنا abdullah eh, huzaifa ibn al-yaman lakin hadha la yaguddu min fahmi huzaifa eh, wa dikkatu hirri osonon ore joha osonon o me kare se hunni ile na ko huzaifa ati o iseri huzaifa o me seri hadithon to mori on me merea yani ome nukata wa kaifa la ame man ya wa huwa sahibu sir ono sibi ono kai e were nto mori onto mori hiya saya kama wasahahu hafiz zahabi asma kimam muhawiya zahabi o mejuhu huzaifa ibn al-yaman fi siyari alami nubala wa wasafahu aidan dobele meleju an kai bi annahu min nujabahu ashab muhammad o ina nai kai a petele yani enyin noble eh growth enyin noble bite eni asabin to mori sallallahu alaihi daga suma innahu ma'ruf anna laysa min shurtil eh, faqih an yusif fi kulli mas'ala o kada bayran kai ire be na ko re to e ke ni shara ti ko do ma'ruf fiqh ka abire yo jere nan hasan idha kana zahiran nas yuhalifu fiqh wa fahmahu o ana bi kai hadisa na hure to e o jo nye fiqh wa nonye abi ko me ye akazid ala zali isa da tin nan annana lasna muta'abbidina bi fahmi ahadin ka'ina man kana ai bai yon ye kake ye he ko mori zona wa ta'ala o me meyi anybody hadith on to mori saala alaihi wasallam ana ka hadith ma hure to sawa'an akana ibnu mas'ud abdullah ibnu mas'ud da ben am gairu al-kabon innama nahnu ta'abbuduna o kai bana he ko mori bin nisi rasulullahi sallallahu alaihi wasallam anhu yani hadith na hunu wonto mori sallallahu alaihi wasallam ana ko hebete hunu wan dako wa imam wa mimma yuaidu hadha min sirati sahaba ina la naika azu kata ile non ono bi topa naika o we ni la sabi ni maro wa buhari wa muslim ila naika imam buhari at imam muslim marsiba anna shakik ibn salama shakik ana wali salama qala aka kuntu jalisan ma abdullah ibn mas'ud ono ya tupe abdullah ana wali mas'ud wa abi musa ati abi musa al-ashari faqala abu musa dabu musa ka أرأيت يا أبا عبد الرحمن أم ملي أبو عبد الرحمن لو أن رجل أجنب فلم يجد الماء شهر أجنر أين جنبا دولني إلى أن نما لا قد دمهن كيف يصنع بالصلاة أو ما ملي صلاة فقال عبد الله عبد الله دك لا يتيمم وإن لم يجد الماء شهر أو ملولا هو دك يسولين فقال أبو موسى دي أبي موسى فكيف تصنع بقول أمر سنة inire amar na kola lahu nabi sallallahu alaihi wasallam inu mana nabi kayo kaye kana yakfika oho yani wa imansu wonyete duwa suwa obo sisi ruwa mansusu wa ya ndoro mitayamam de abdullahi ibn mas'ud qala alam tara umar lam yakna bizalik an ka wele kaye abdullahi amar ibn yasir o me di hadith onon be umar is not satisfactory with this with it cos anyere na ko de amar do man jihadi sonon de abdullah ibn mas'ud kai an ka were kai um amar meshawe umar anyo me It's not satisfactory with that uh, hadith فقال أبو موسى دب موسى لك فدعنا من قول أمار يا لنا إليه أمار كيف So wa الآيات أو عبد الله بن مسعود سوى من آيون فلم تجد ماء فتيمموا صيدا طيبا أنا وكويل do malwala inde jana e ka one suratul maida famadaru abdullahi ma yakun anan yusa abdullahi re no kaka asala mitayama muzorin faqal aka innama law rahasna lam yaman rawa fi hada ina sonon la au shaka oko bika oba al iza baraza ala hadihim alma ijinyirin yenye ne unane an yadahu wa yatayammam keba na wada kwa mitayammam fakultu lishakik akadani kai shakik fa innama karaha abdullah li hadha an ka gubisi abdullah ibn mas'ud isohi wa gubani ya eh, qala nam doka eh yani abdullah ibn mas'ud o mare kare yani isra ifake isa sabiabin min afadil sahaba ina sabiana ko nyoban amma ejenyi opinion nen were opinion nen then halif al hadithu min rasulullah wa halif ayatu min al qur'an anameke ọnre abu musa hadith e, na ní sọ̀rọ̀ buhari wọ́n kọ́ wèé ṣọ́ ìlọ wèrè ilẹ̀ anáìkẹ́ àrùn náà na yàní nílẹ̀ yé báàbù so dáìkẹ́ agobe ilẹ̀ ọ̀nà e abdullahi ibn mas'ud ọkà kasọ́dà mọ̀lá àrùn náà na ẹ̀nà kúlùtù fahal natrukul aya iya ba na bayan wa hadisu amar ati hadisu amar li fahmi ibn masud wa wa raihi agol me ibn masud asi sana ka oro lidha faqad qala hafiz ibn hajar fi fatu bari ibn hajar wa kainu na fatu bari wa amma ibn masud aw qawil ibn masud fala uzru lahu fi tawaqquf an qabuli hadisu amar enyo me enye onye ebe nkatawe ọka ọ jee ịnịkaghị hadisu amarụ nọ ọka akọ n'ọdọ mebi because of ichihadan وكنا نقول هنا دايرا كايلنكا لا عذر لابن مسعود رضي الله عنه في عدم قبول حديث حذيفه يعني انه ملكه يعني اوني اسكيوز هنا ويدا انا كاي او دي حديث حذيفه لكنه سوي من من ما اجتهاد منه رضي الله عنه يعني اصول او ملل سوان له عليه اجر واحد ان شاء الله اوني تسي كونيا اموري اموري اوسي ka o mi ti ha de ru ka ire no na nyo me ya والحق الذي لا مهيد عنه وكذا إذا نايك أزون يمزوية أن ظاهر الحديث هو الأولى بالأحظ والأحرى بالإتباع يعني أي حديث بهوليتها أبو كرزان أنا نابو كي أزاساسا ولما جل أني أولكوي كونان يعني البتا جدن يعني كاي يسي understanding ni arenyanyi dai kai onise ji hadisa notin dan da sanyi hujja asanyi burhan na ka asere so de arhon da mane sharinka ahor ibn masud ana kan aman renyi ireinan anam de aman ko ebeka wobima sanaika owa mehahi ere onon ono be kai ipa ini ana kai era pa dokumo kumi anyi na na kai hadisa nan eso mukora akadhalika huzi kai falimada sakata huzaifa an jawab ibn masud samadu huzaifa o kukuwo hile ibn masud meraka le akali ana alhujjatu nabawiya la shaka qari'atu tawaqqu wal ihtimal falam yabqa idhan okay huji annabi anya jira kae, ono je tere huni kai oro ka ka ile e yara onyan mania ono mendure ki e ku kunyika huzaifa o ko sira ebe o monora establish hadith on to mori sallallahu alaihi wasallam o monaka ile ni eh, abdullah ibn mas'ud sewe yani ile ono ruka eyara ile na ka o ruka nyangu mania ono ndaka eve kunyi nid kae akura sile kosabe yani subu huwa okay annahu qad shaka huzaifa au man dunahu fi riwaya anya na ka mojere kae ile huzaifa ako na ka o wana na letu hunu bi huzaifa ini uzana ka aldawe okay al hadis anyi pana na ka fa qad qala ba'da dhikruhu eh, al masajid thalatha alanya ka ko yemonora himalasheta aw qala masjidu jamaa ore ka masjidu jamaa fa hadha shakun wasana wajira ka hono wa hudhaifa wala yaftu ala rasulillah sallallahu alaihi wasallam yanga kuntu mulya man majira kana fal jawab aw ki jawaban mazur man waqa lahu hadha shak ajibi ya nai ka o ijira kono hono wani be islam yakif ala riwayati jamaa aw ka ojira kono o be ni riwana ki jamaa do be an ibnu uyayna hono ibnu uyayna marfu'an ana ka hadith na ngu don to mori sallallahu alaihi wasallam duna aisha ana ka ezenyo jere kainan yani yana dobe ele muhammad ibn faraj inda ismaili fi mujamihi ati mahmud ibn adam al-marwazi inda al-bayhaqi wa zahabi ati hisham ibn amr inda tahawi wa kulluhum abalanan ruwatu muhtaju bihim ezenyo na di hadith be da hadith ni muhujan wa hisham ibn ammar saduq hisham ya anabozi amma onida zawen dɔyi ni ɛzɛnai ka ɛyi e ni ɛzɛnai e, ka yɛ e, ayɛ tinɔdɔ kɔnai ka ɛdirɛ yɔ la lakin muwafiqatuhu lirriwayatain qablahu dalil ala annahu hafizahu yani o riwayan o jere ezne bana ka a dawe anazu kai ile ono bini sele fa ittifaqi haula ruwat okay o telen tebe ena na dere ono bene telen tebe an ni riwayan الحديث دون شك ده ده انه جريكا انا في المذكور في روايه عند المتعارض ان ولا ان روايه لايك لايك اي اكو كان حديث اي في دليل على مرجوحيتها والله على سنه سوكاي ان انا ندوا انا ده اني مسجد الجماعه مالذي جماعه نان اونو جيترهن شبهه تدك ان الحديث في ذلك منصور kama kala imamu tahawe fi mushkil al-asar e ga hadisi non ara abrogate an asman ke imamu tahawe o me kainu na mushkil al-asar fal jawab o ko hira hadhihi dawa bil abram sana wa kala na da kala na ka idan prove wa qawlu bila dalil o e kala na ka yin sase be iz la yustadallu ala nafi wa mansu okay ebe ma mi huji ebe ma si mi huji aka ile non enyi yo ọsọnà bẹ́ẹ̀ yóò sọ̀n kúrò dẹ̀ ẹ̀là bẹ̀ họ́bàrì àwọn rọ̀sùn láì sọ̀rọ̀ àlẹ́ sálám ẹ̀wọ̀n tó mórí òṣèlú bẹ̀rẹ̀ kọ́ ọ̀ma nìyà àbẹ̀ wọ́kítìn alá ọ̀rọ̀sùn mẹ̀ka yẹ alá àná àhàdóhùnmá bá àdàlá ọ̀sọ́ ọ̀bà náà bọ́ọ̀bà bẹ̀rẹ̀ mọ́sà fàyọ àlámú àná àhọ́r hùwà náà sì díyẹ ká yẹ anábẹ́nàbẹ́ ọ̀nà bẹ́ẹ̀ yóò ọ̀sà kúrò dẹ̀ aw bi qawli man na ka e hadith na abeke dani ijma arhon de telen tabayni ranan asma ke وهذا أمر متفق عليه بين الأصوليين أكيد أنا نون كان أنا إلى نايك أني أتكلم تبينا إدي أرهو سولين وإلى لا دا أقول إنسان وإلى لا دا أقول إنسان أو كان بك أمان يا abeli kon kunya yana kaka ye nasaha ayo ayo ayo non ele nya aw habaru sha o inu bene ile doka inu bene za kunya wa hadha min ankaru sha asya wasan bila na ka ile diwa ya ne fa hal min dalil ala zalika zaim ona ki hadithu non hadithu masu awen oni hujja anaf kale an asubhatu rabi'a yani ebazi ahuna anna alhadith mutariq ki hadith anna nyebazi qultu wa hadhihi dawa jari'atun batila okosana be laika eh, wa ikle manaika o divi dawa subun yunkaruha ahlul ilm ana kono ye ni en rejectan bil asanin li chains ana ko we wal ahbar atinube wa haka ma qad yahturu bi bal al munkir al mutarid muridu shubha bi isbat dawahu okosana be laika asebe yani onaika oisimme oisi oh, kpoko da ila nai ka on oh, na nai kai hadith on is kana sukata nya ho sam sam allah wal aw oh, kai anna hadith ruya marfu'an wa mawqu wa mawqufan hadith on adowe na ngudon to moli sallallahu alaihi wasallam dale dowe dai kai mawquf wa ni tudata bi enyin kilahuma an huzaifa fa hadha yuradu riwaya okay ana ibonon dai ka honu huzaifa wa huraben osono ra koko de ka kai osono ne ile ile huzaifa non ora koko de kultu ona mwe na kita qaddam bima mada o ke yala fidabe de numana para kana lazina rawatu marfu an salafa ena dobe na hundon to mori sallallahu alaihi wasallam ezetaben wallazi rawahu mawqufan ona dobe ke mawquf oben da ki da sabi kana tun wahid kunyaben fakot kene wa huwa abdurrazzaq an ibnu uyayna ona we abdurrazzaq ana wulu uyayna bihi mawqufan dodowe ka mawquf aben. أخرجه عبد الرزاق في مصنع عبد الرزاق كما أنشأه مصنع ومن طريق ومن طريقه تبراني في الكبير أتينا الإمام تبراني دعوة إن مجمع الكبير وخبر عبد الرزاق أوكي إن عبد الرزاق أنا وقد تفرد به أن يرى دعوة لا يعرض لا يعرض خبر ثلاثة ثقات الذين جزموا برفعه

okay imamu nawawi ana ka ini inirbe mata masa ilai hajatul qari li sahih al imam buhari yani we ana ka asana ka awal ka odo nina nere e na ka enyi haja ina na ka e research sahih buhari da ka don ka idha ruya ba'da siqatul hadith ije e lelewe ana ka ile e swen ne go ana ka ene e di hadisi be mutasila ndona ngudon to moli sallallahu alaihi wasallam wa ba'duhum mursala nani pana dawe da ka ede asabi no tujen o a jon pasabi au badu marfu'an ay ke podo we dai ka ona ngdon to mole wa badu mawqufa de penye dona ngunda sabin au wasala huwa ay kada da ni kaka asona do na ngdon to mole dona ni sha na ngdon to mole sallallahu alaihi wasallam dona kaka a jon pasabi dona ni kaida sabi o tujen fi wa tinu mo nyonya fasahihu alladhi alaihi alfuqaha ọkana jẹ alarohwe ni nan wa halul usul atayana ke ebe halul usul wa muhakkakal muhadisin atayana ka e ku hadisi hidaida annahu yuhkamu bi wasl wa rafi ana ka mo kare ka hadisi na o na ngo dotu dotu don to mori sallallahu alaihi wasallam li annahu ziyadatu sikkat ayoke edatonon bana hono wa naikai anyo ja tora دوك على الاضطراب ثاني لا هو انا كان كان الاضطراب وقع فيما رواه حذيفه نفسه عن رسول الله صلى الله عليه وسلم اني ابي انا هون انا حذيفه هون وتدا فما رتن روي مرفوعا وكمني او دوك كل مساجد له مؤذن مؤذن وامام وامام فليتكاو فيه يصلون كابي ملجنا كا اني مؤذن dani imam odonyang mitikafi nan wa maratan esa ruya la itikafa illa fil masajid salasa en itikafa akimalla sheta wa maratan shaka o musa da mojereka fazada au masjid masjid jami au kumalla jana ka ku jumate nan wakafal jawabu anna al hadith awwal uhila elon hadith papa rawahu darul kutni imam darul kutni odawen وقال عنه ابن حزم في المحلى ابن حزم أو كائن وناه محلى بالآثار وهذه سوءة la yastagil zofam zufam osonon bire dibi osonon bire anai ko nyam kata anai ka elnire yi enne ko zige ngwane ani juwaibar halik ati dahak anai ka doifa ebe wala miyudrik huzaifa yani osonon otu huzaifa anya da ina nai ka ora sha tete danya nai ka o doifin aka kultu fa misluhu la yufrahu bihi enwuri mire yanan ezema sinaire ezema ezema samukoro amal hadithu sani aweli hadithu huwa fasahihun bila raib kama taqaddam o je tele renyo jure kana asman kema tadawede amma shak awela jure kana ka be fil hadith salis ini hadith sahuta fa huwa marju ila na ka ono wa na tenire bana ben kama taqaddam jawabuhu fi shubal saniya saniya asman ke imbe shawe ini ebazi o po wa anaika obe ana ndoki fala yuslam illa al hadith sani any hadith ana hani hadith enen aka hadith sahuwa وهو لا اعتكاف إلا في المساجد الثلاثة أي اعتكاف أكن ما لشيتا وهو صحيح حديث من أي قوة مرفوع دون أن دون تومولين لم يعرض بأثر أو خبر أي نلو بأنا قتيري أريك حديث نياني ولم يقوى أمامه رأي أو فهم ده أني رأي أو أبي أوي أنا إكاي أو نكتا أو إجوا بجانن فعليه المتمن wabihi amal wasan na awar ka odo ben wani yan an awar ka mu kala len wallahu wahdahu al muwafiq umuri on yala ken onojirin daka shabu hamis yani bazu po po he ana ken ko annahu mu'aridu wa muhalifu li hadith aisha ko gutire do joni hadith aisha ana ke wala itikaf ila fi masjid jami enyi itikaf akim malasiya juma aya de moita mai hadisa nan mutak eh, wa jawab oke o hila nan anna la muhalifa enyo jinye wa muarido eneguchilen bal huwa tahsisu aidan bawale mabajatin idh wadihi aljalliyu ok inu sana ko hure to he an hadisu aisha a amu min hadisu hudayba hadisu aisha no ganem huni hadisu hudayba fajir al amali ala muhasisu lahu yani di osonno no wa jote yani hadisa na ka o wa jote amma yuakidu hadha wa yuthbituhu aksana ka su kata randu yebete an hadisu hudayba hadisu hudayba asrahu birrafi o hure to he ko na mudon to moli sallallahu alaihi wasallam huni min hadisu aisha alladhi huwa fi hukmi marfu ini hadisu aisha ana ka ino kare eh, marfu aya na ka ko ntumuri amanika amma hadisu hudhaifa awalu hadisu hudhaifa fa huwa marfu'un sarahatun ako manu na ngudon tumo sallallahu alaihi wasallam sarahatun do huri to hen wa hadha min ujuhi tarji inda ahli al-ilm hosanno inu na fe dubanye re ta tura sa ire so edono yen dake tambe wala yunafi fi ma sabaka kulluhu kulluhu fadillatu mutalliqatu okay osonon onyiya yani ka ọbanye n'ọnyụ banyere n'ụkụtọ ọbịja onye ọbanye na ka ọyị na lejolo se e, felmasaji ịnị kọrọ ọyị n'ụmọla se e, almutada ana ka ayẹ ọyị simi bada kama fi kọwli sọlọ alẹsalam anọ kọntọ mọri mẹka kẹ almalaikatu tusalli ala ahadikum ma dama fi musallahu allazi salla fihi yani malaika bana masalatu ya na ka ayẹ ọyị ha na ana kọrọ ọyị ha na ka ọkụ inan ma lam yuhdisa ana ko himi ta ko da ga kai allahumma ighfir lahu wa oh moli jebe allahumma arhamu wa oh moli mayan bayo aka hadisa rawahu buhari wa muslim abi hurairah dawen daze arhono daze la na tan doke alhitama hadha nihayatu ma aratu iradu fi hadhihi alujla aka dono be ozete ile na ikonosis ikonosis fi hadhihi alujla ini oyima ire ci yono non man toto han nasru li sunna o si gani sunna hin wa tamim lil hayr o si me ko ido gana fa ina sabtu ma ajere fa min allah wa hadahu ido molike na horaben wa in ahtatu ma banyi fa min taksiri o eji o ino eji ha na ka o zambe ma be eji ha dako wa hayran o kadire ma fa ina al mawdu'iyatu al ilmiya awere ahoye takdi antunab koshal masail ani ka ase na ose be ini ile na be muna koshatun hadiatun fi dawi dalil shar'i yani oyisi na sira na ka bata nwa ase na ose be na ze ku wero ma kare wori jo o koruhu o ga ko na edo tin le no ka an oni ba to ile nu hia eh bata nwa kan hadian fi dawi dalil shar'i do la ku huji aben yani ni le sharia lil usul lil haq agobe doisi na nwunye na nabida ida lalil galabati wal istila ewa go kama sunyi victory means aka ke me winning aka ka ah e ma waro ho de ma ba e ma ba wo ko yo no be di vitamin re no mala e di vita se obanya o sha sha to da okay doka fale eh, ahlul ilm biladuna hadha nana kan ka aye arwa na kai o hina kuraro nan wa fi gairi atarwa na bane ya kurasa yakunu hadha sabiluhum alilmi aye ku zani ne ini idire yoyo obe ajeda ya to da kare yan aya to wa na ko wala nyi ko obe ene mire nyi dimre ko obe de we ena ku yete e we win e be gbe ka be win ama you should be allowed to present your evidence e mu mirele dɔke la annahu euh, yanhasu ba'duhum aradu ba'd ɛbi kai ifenyi nenne ɛkoko bai ɛko backbite ɛkoko ruya ɛko kakenekene any personality ne sa ako ka ɛwɔnyɛ bi dɛm n'osɛ wɛn ɛdɛ akɔ dɛ akɛyɛ nɛ ɛnyilɛ dɛbi ɛyɛ nɛ lɛma so ba nyɛ la ɛyɛ nɛ ɛyɛ nɛ lɛtɛ kɔ ba so dɛ ɛn sɛ bi dɛm sa wɛ kol ha to burhanakum wa nyɛ bi dɛm sɛ wɛ ana ka yɛ ɛlɛ kɛmɛ wa kɔn wɔ yɛrɛ. onekwo masịrịbe ọzọ mmanụ ọnụ mmanụ mmanụ ka ọzọ bụ ihe nla ihe nla ka enye iyi enyi esi ọ dị ya ere ọzọ bụ na si mmoli dị na ohige na nna oke ne ba ọ dọka nya sene ne ele mmoli na be na me de nuwe ọzọ na aka ebe enyi za ya ere ọtụ ha ebi kọzọ ile mali hido ọkwụrụ ka ka ga afa he n'ebe tere na ta ka arị na kabe ka ihịawa ga keka ya ya ni ya ko we eje a na des kona kole ka na wele ka ka jamoro ru yes ka yes ka kwa za ya ta za ka wele ile mari hiwe e ka wa kwa ya kwa ya ka ile mari ju wa be duwe cheche n'ezi kona kole ka nka e weli topono muri ya pa ya ni bian mo molidi onto muri na ma won nka koko ina wata te so that yana ile ba ka ka ito pono muri mana pa ya ne bia ne bi halaka oku a ne bia na muri ame awon lara ji thursday thursday da iku kwa da ya banyu we han ka ewe ya akure ka ama awni ka ya yeso zo ka ehe ya we le ka albayinat ala almudayyi ona ka anyire ona bro ko proven ama wenen mana yesewe engu sheri yara to de te sheri ha oni imamu karmani me sharare hol darare ọ̀nà mẹ́ sọ́yìn buhari lele ka sọ́yìn buhari ọ̀sán then they say wá sí eh, ẹ̀ dictionary rẹ̀ nǹkan ẹ̀ kú dictionary wo ìgbò wọn kò wẹ́ arabic wọn kò wọ́n fẹ́ ìrìlù làbádì mẹ́ sọ̀sọ́ ọ̀nà mọ́ ní sẹ́yìn ẹ̀ka àgọ́wé ẹ̀jẹ̀ ààyè ẹ̀jẹ̀ àrùn hóyè kọ́nà tó àhọ́ ní kàkà àrọ́ ẹ̀kẹ́ wa gbẹ̀sùwẹ̀ náà lọ́wọ́ kàtsẹ́ náà nà dẹ́yìn kọ́kọ́ ẹ̀yà warm up ẹ̀yà kúsà tẹ́lẹ̀ nẹ́yìn tí wọ́n ká ọ́ ẹ̀ bá bẹ́ náà wọn kàkà yẹ ẹni mẹ́yìn nàgẹ́ ẹnu mọ́ lásì chairman mọ́ lásì kàtà mẹ́yìn mọ́ lásì. ka ewe e na abụba problem ebe na ka ebe a jee ire ma enya m na kwenkwatara m ka ahụ ya na aka akaghị e, m ezute polisi polisi ọba jee ọ na-amụrụ achọ ya e wela ka ebe ido chairman mmalasi ayi ka ihe netu ọna ọna ọna mani kare na ni ka ọna ya ni nyam kata ebe chairman mmalasi na ebe de ni chairman mmalasi ka wa ku ko be on katare no no chairman mmalasi ka awo mire ibe ndudu ya zude ni geyane no meme nyangu kaka e on nyalo kumane kan ameme eh, me ya waka ya e. go ko ya ni nyangu bidai ka awaka ilo e ya leka molidi <laughs> oye ko be ko na ko ko ndi e, chairman mala general ko ai amma ya ka be ni sawaun ana noke la annahu yanhasha ba'dhum aradu ba e eh, ki penyo ko ka kene kene ni rei posa

nyana wako na kale yake aji hadithi zuri ka ile yawa na kan albarakatu ma alkabaro yani ka edane hadisi ya eh ile toa ile wanai dora ko me na man ka ile toa ile wanai ne inna akramakum inda allah atqakum ya wele amani ka so banyara ko amoro ko awe dole sinyima mo kajenen ya nyi ka se hadisi on to mo أنا نقول ولا تصرف على من يخالف مسألة حتى يجد لها في نفسه القناعة الذي تحمله على أخذ به أوكي أساس blame mother هنا ولا ما هكذا all the things you know and don't blame أكوكا كاي هم أنا سوكا أما هنا رايكا نوكا ناوا polo do reina yan sana ko satisfy na kai ile onu kanwa me ko so mu koro Watahole an golat ra'ihi fiha do to ngon hu ni ebazi anai kai ahila no sebe wal haqqu ahaqqu an yutaba esana hebeza ono wala to da kola sasan yani sono be ele adele ma anai ke arho no kai an ka ele ya kulo no dele arho mememen arho do ka correctan ah ko e do ka baya tedeka e daruwa arho e kurai e. we ruka e. ro no bokpa on le mu ma baya tedena kureka basa baya mulka fa in tanazatu fi shay'in farudduhu ila Allah wa rasulih anya han kata na ikona na kana one abando muri on ronton mai ne idam de ore ne idam ma ba na aje age so that evidence out do show we hadith out do show we yani hadith out sahih so ku da ifi bi te do ahe wa si ifi o ego o hadith ka la aslu lahu la eh? la yujad fi ayi kutub inuwe inire nu do hura do wakan mun do tinyi je so inshallah asana be oiche onu muri meka ya ka ni laiti ka ya ku enaka anyangu me arhonon because of ka onu le mara ka dodorun aname ko al insaf fi ahkam al itikaf yani ebebe justice anaka o ini okare ile itikaf

so inshallah because of umeka yani nyi ahosona ke yare nyono yebaro ye kudiwe nyima because of one reason or the other generator and uh, other issue eba jailan bi idhnillah mula wa yichi onira ka jumla ra sama fane subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk